Alààyè ni yóò máa yìn ọ́. Alààyè ni yóò máa yìn ọ́. Bẹ́ẹ̀mi ti ń ṣe lónìí Olúwa. Alààyè ni yóò máa yìn ọ́. ni yóò máa gbé ọ̀gá. Alààyè ni yóò máa yìn ọ́. ti ń ṣe lóní olúwa ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè ọba ńlá ti ṣohun ńlá ohun gbogbo nínú ohun gbogbo fún wa alátìlẹ́yìn wa ọlọ́run àánú ẹni tó ti wà káyé tó wà ẹni tó kó wa yọ nínú ewu gbogbo ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ lórúkọ Jésù ni mo súre fún ọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ tuntun tí a bẹ̀rẹ̀ yìí lórúkọ Jésù ò ní sí òde já ò ní ṣìṣe ò ní kàgbákò ò ní ríbi ò rọrùn ibi ò ní gbé ìrìn àjò ọ̀sẹ̀ yìí kò ní yọrí sí àbámọ̀ ìwà láàyè Ọlọ́run yóò dàpọ̀ mọ́ agbára ńlá Jehovah yóò dàpọ̀ mọ́ ò nìkan jáde o yóò ṣíwájú ogun rẹ yóò ṣáájú rẹ lọ síbikíbi tó bá ń lọ yóò kó ire fún ọ lórúkọ jésù yóò mú kọ́rọ̀ rẹ ó di yọrí sáyọ̀ lórúkọ jésù ò ní kàgbákò ò ní rí dààmú mo gbàdúrà fún ọ lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ìlérí àti májẹ̀mú ọlọ́run lọ́sẹ̀ yìí kò ṣẹ mọ́ ọ lára kó síwájú ogun rẹ kó gba ire rẹ fún ọ kó gba ẹ̀tọ́ rẹ fún ọ gbogbo ibi tí ẹ̀tọ́ rẹ̀ bọ́ há sí àánú Ọlọ́run kó gbà lé ọ lọ́wọ́ àánú Ọlọ́run kó gbẹ ẹ̀tọ́ rẹ̀ fún ọ àánú Ọlọ́run kó gbẹ ẹ̀tọ́ rẹ̀ fún ọ níbi tó lè dé tá a ti gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ rẹ̀ ìwà láàyè Ọlọ́run lọ́sẹ̀ yìí kó gbà lé ọ lọ́wọ́ agbára ńlá Jehovah kó gbà lé ọ lọ́wọ́ ògo ni fún orúkọ Olúwa mo súre fún ọ mo gbàdúrà fún ọ ìmọ̀ lórí rẹ kó dásán ìmọ̀ àṣebi lórí rẹ kó dòfo ìmọ̀ alágbára ìdílé láti fi ọrúbọ òpin ọdún kó dasán àlàábì ìran ibi lórí rẹ ẹ̀mí mímọ́ yí i dànù agbára ńlá ọlọ́run ó yí i dànù bí o ti ń rí àmì ṣe ẹni tó pète ibi lé ọ lórí yóò forí ara rẹ̀ gbé e ẹ̀dá tó ní bóun ti ń wù ọ́ kó mọ́ fàyọ̀ sọdún èrò ibi rẹ̀ ní ìlọ́po méje ó yí lé lórí bàbá mi ò gbọ́mọ níjà kẹrù ó bo níjà yóò jà fún ìṣẹ̀dá rẹ̀ yóò jà fún àyànmọ́ rẹ yóò jà fún ìgbéyàwó rẹ yóò jà fún ọmọ rẹ yóò jà fún ọkọ rẹ níbi tá a ti ń dáná ogun nítorí tiẹ̀ tó lè dé lórúkọ Jésù tó tilẹ̀ mọ̀ ènìyàn tó fọwọ́ kọwọ́ lòdì lórí ayé rẹ lórúkọ Jésù ni mo gbàdúrà wọn jẹ̀bi ikú nítorí ẹ̀ lórúkọ Jésù ọdún tó ń wò yìí wàá fayọ̀ ṣe wàá fayọ̀ wọnú ọdún tuntun wàá fayọ̀ làájá àánú ọlọ́run yóò mú ọ ṣe rere àánú ọlọ́run yóò mú ọ kórè àánú ọlọ́run yóò fọkàn rẹ balẹ̀ nínú ọdún yẹn ò ní pòfo bẹ̀rẹ̀ láti ọjọ́ òní lọ mo súre fún ọ gbogbo ìrìn àjò tó rìn tó fi wọ yíya twenty twenty one lórúkọ jésù olùgbàlà ò ní pò rírí ẹkún ò ní sì ṣe ò ní sì sọ ò ní sí orun sùn ò ní sí ọkọ̀ wọ̀ ò ní kábàámọ̀ ọ̀run ò ní wọ́ ọ délé gbogbo gbogbo iṣẹ́ ibi sátánì àti àwọn ọmọ ogun rẹ̀ lórí rẹ̀ ó dasán lórí ilé rẹ̀ ó dòfo ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa mo gbàdúrà fún lórúkọ jésù kristi ti násárẹ́tì gbogbo ibikíbi tí ẹ̀tọ́ rẹ̀ bọ́ há sí O ní mo wí bí ẹ̀mí mímọ́ ti ń sọ nínú mi ìwà láàyè ọlọ́run kó gba ẹ̀tọ́ rẹ lé ọ lọ́wọ́ ìwà láàyè ọlọ́run kó gba ẹ̀tọ́ rẹ fún ìwà láàyè ọlọ́run kó gba ẹ̀tọ́ rẹ fún ìwà nàìjíríà ló wà ní àbí abroad gbogbo ẹnikẹ́ni tó gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ rẹ ìwà láàyè ọlọ́run kó gbà lé ọ lọ́wọ́ ògo ni fún ọlọ́run wa ọlọ́run yìí yóò jà fún ọlọ́run yìí yóò ràn ẹ́ lọ́wọ́ lórúkọ jésù mo ní yóò ràn ayọ̀ ló fi ṣọdún ìdùnnú ló fi ṣọdún lórúkọ jésù sátánì àti ọmọ ogun rẹ̀ kò ní bá ọ láyọ̀ jẹ́ ayọ̀ tó ní nínú ìdílé rẹ ètò ní lórí iṣẹ́ rẹ ètò ní lórí tí mí àti etí omi sátánì àti ọmọ ogun rẹ kò ní bá ọ láyọ̀ jẹ́ ayọ̀ rẹ yóò máa kún sí i ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa lórúkọ jésù mo sọ nípa tiwọ arábìnrin arákùnrin gbogbo àrokò tí ẹ̀mí òkùnkùn pa fún ọ ẹ̀jẹ̀ Jésù fagilé ẹ̀jẹ̀ Jésù fagilé ní ti ọjọ́ tó kù ọ̀sẹ̀ tó kù ọjọ́ tó kù wákàtí tó kù ìṣẹ́jú tó kù nínú ọdún yìí mo fi ọlọ́run ẹ̀mí àwọn wòlíì síwájú rẹ ọlọ́run iná ajónirun lórúkọ Jésù níbi tá a ti níbi tá a ti tẹ́ pẹpẹ ogun dè ọ́ tá a ti kóná ogun jọ lórúkọ Jésù ọlọ́run iná kó jẹbẹ̀rún ọlọ́run iná kó jẹbẹ̀rún à ò ní fara pa ò ní fara kó èdè ayé ò ní mú ọ àṣàṣì ayé ò ní ràn ọ ìmọ̀ta ò ní jọlé ọ lórí ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ó fàyọ̀ sọdún ọlọ́run mi yóò sọdún fún ọ ò ní sọdún nínú ìnira ò ní sọdún nínú àgíràṣe ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa lórúkọ jésù kristi ti násárẹ́tì ò ní mo gbàdúrà ìpinnu àti ètò rere ọlọ́run fún ìwásáyé rẹ arákùnrin àti arábìnrin lórúkọ jésù àánú ọlọ́run yóò jẹ́ kó wá sí ìmúṣẹ ìpinnu ọlọ́run àti ètò rere rẹ lórí ayé rẹ lórúkọ jésù àánú ọlọ́run yóò mú wá sí ìmọ̀ṣẹ́ wà sí yìn ọlọ́run wà gbégbá ọpẹ́ ògo ni fún orúkọ mímọ́ ọlọ́run jésù olùgbàlà wá sáyé à ń ṣe ìrántí ìbí rẹ̀ ní àkókò yìí gbogbo ènìyàn ń yọ̀ a sì ń jó kí ayọ̀ náà kó lè jẹ́ ayọ̀ títí láì toró ní láti inú ayé yìí la ó ti láyọ̀ ìlú ọ̀run rere o ní láti ní kristi yẹn nínú ayé rẹ̀ kó dá jésù yẹn ní kó jẹ́ kí jésù náà mọ̀ ọ́ ó ní mo mọ àwọn àgùntàn mi àwọn àgùntàn tèmi sì mọ̀ mí só ń bẹ lára àwọn àgùntàn rẹ̀ ṣé tó bá dé lónìí ṣé wà lè bàjọba ṣé ìwà sáyé rẹ̀ àti iṣẹ́ ribiribi tó ṣe ikú rẹ̀ ìjìyà rẹ̀ ṣé kò ní já sásán lórí ayé rẹ̀ nítorí náà arákùnrin àti arábìnrin bó ṣe ń gbọ́ mi láàárọ̀ yìí mo fẹ́ kó o kíyèsára bí o ti ń yayọ̀ ọdún mo fẹ́ kó o kíyèsára sọ́ra ohun tó mọ̀ fi ẹnu rẹ̀ sọ. So ṣọ́ra ohun tí ó mọ̀ ti ẹnu rẹ̀ jáde ṣọ́ra àwọn ohun tí ń sọ ènìyàn di ẹlẹ́gbin àti eléèrí má jẹ́ kó ti ẹnu rẹ̀ jáde sí ọlọ́run tàbí sí ẹnìkejì sí ọkọ tàbí sí aya tàbí sí ọmọ má jẹ́ kó ti ẹnu rẹ̀ jáde sọ̀rọ̀ tó ń fi ẹnu rẹ̀ sọ lórúkọ jésù ìwásáyé kristi kò ní já sásán lórí ayé mi àti ẹ nígbàkúgbà tí kristi yóò dé àtèmi àti ẹ ohun tí ń tán ìgbádùn ayé jíjẹ mímu ayé afẹ́ ayé àní fi ba ayérayé wa jẹ́ lórúkọ Jésù kò ní mú etí wa di sí ìpè àyànfẹ́ a ó gbọ́ ìpè rẹ̀ a ó sì ní ayọ̀ ayérayé bí o ti ń gbọ́ ọ̀rọ̀ àdúrà yìí àti àwọn ìmọ̀ràn nínú Kristi fún ìmúdúró yìí mo fẹ́ kó fi àwọn ọ̀rọ̀ àdúrà náà ránṣẹ́ sí àwọn olólùfẹ́ rẹ̀ àwọn tí ó ń bẹ lórí kọ́ńtàtì bí o ti ń ṣe yóò máa dára fún yóò sì máa dùn fún ọ ayé rẹ yóò máa lóyìn mọ̀tá ò ní jọ lórí ẹ̀ àti ní àti ẹ̀ a ó dé ìjọba ọ̀run jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù.